ìlọrin ti yíwọ́ wọ́n ti change ẹ̀. Hmm. now mo kí yín o gbogbo ẹ̀yin ènìyàn mi wípé níbikíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa etí tẹ́ fi ń gbọ́ wa kò mà ní di bákan náà ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́ àwa láwọn máa wá o ẹ̀yin náà láwọn máa bá lọ́lá àṣẹdùà ikú báyìí kò ní wàá gbèsè o. Hmm ó ti ṣẹlẹ̀ báyìí o ẹ̀yin ènìyàn ẹ jáde kẹ́ ẹ wá gbọ́ ohun tó tún ṣẹlẹ̀. <laughs> bàbá wa Tinubu ẹ wò ó èsì mẹ́sẹ̀gì kan lélẹ́yìí èmi kọ́ ni mo sọ o hmm. Tinubu wọ́n ṣe kọ́ rèé wọ́n ní Tinubu tí ayé ò bá fẹ́ bàjẹ́ èmi kọ́ ni mo sọ o hmm. tó èèyàn mi nígbà tá à ń pariwo ńgbà yẹn pé àwọn Fúlàní wọn ba oko wa jẹ́ ìgbà tá à ń pariwo nígbà yẹn pé àwọn fúlàní yìí wọ́n ń pa wá bí ẹrú àwọn fúlàní yìí ń tẹ̀ wá gàràgàrà débi wípé èèyàn ò lè wọnú oko débi pé kó sinmi láyé èèyàn ò lè ṣiṣẹ́ lóko ikú ni èyí tó bá tún gàgà ṣe náà wọ́n á tún kó àwọn màálù síbẹ̀ wọ́n á tún jẹ oko débi pé gbogbo àwọn ìwà ìwà ìwà ìdójútì tí wọ́n hù tá à ń pariwo nígbà yẹn kò sẹ́ni tó sọ̀rọ̀ wọn ò sọ sí bet now Nígbà tó rí pé ó ti wá fẹ́ kúrò lọ́wọ́ ló wá ń pariwo. Ẹ má gbàgbé ṣẹ̀ mọ̀ pé bàbá olóyè Adéyẹmọ Sunday Ìgbòho Òòṣà ikú bàbá yèyé mo kí yín o. Wọ́n ti sọ̀rọ̀ ńgbà yẹn ṣẹ̀ mọ̀ pé gbogbo yẹn ni bàbá rí tó fi sọ pé Yorùbá nation la fẹ́ ṣé mọ̀ pé gbogbo yẹn ni bàbá rí tó fi ń pariwo yẹn pé hmm, ṣé ráwọn fúlàní yìí wọn ò wọ́ọ̀tì ẹni tó wà láàrin ìlú ọ̀pọ̀lọpọ̀ nínú wọn kò wọ́ọ̀tì ẹni tí ó wà láàrin ìlú hmm, ṣùgbọ́n nígbà tó máa jáde tó máa sọ̀rọ̀ wọ́n ní ó sọ sí muslim ni hmm, wọ́n nítorí pé wọ́n ní pé bóyá nítorí pé wọ́n jẹ́ wọ́n jẹ́ muslim ni pé ó ń bú ìlànà mùsùlùmí ni pé ó ń bú àwọn islam but now hmm, ó ti wá yàtọ̀ báyìí o hmm, now ebi ti dé nígbà tí àwọn àgbẹ̀ tí wọn ò lè lọ sí oko tólóko ò lè lóko tólódò ò lè rodò ọ̀nà dà tí ebi ò fi ní dé nígbà tó jẹ́ pé ibi tó jẹ́ kán ti ṣiṣẹ́ owó tó yẹ kán ti ṣiṣẹ́ oúnjẹ jáde àwọn fúlàní ti hijack ibẹ̀ wọ́n ti ṣe kíni tó bá ń lọ bí kò mú wọn síbẹ̀ bí kò pa wọn síbẹ̀ ni ẹrù yìí gan ti tó káwọn àwọn àgbẹ̀ gan wọn ò lè lọ sóko mọ́ but now hmm, ṣe mọ̀ wípé gbogbo kínní ó ń rúgbó bọ̀ ni but nísìn ó ti rúgbó débì kan now ó ti rúgbó débì kan o àwọn ọmọ ìlọrin wọ́n ti ya jáde o àwọn ọmọ ìlọrin àwọn ìlọrin mẹ̀sùrù jàǹbá hmm. wọ́n ti ya jáde o wọ́n ti bínú hmm. ó dojú ẹ̀ kódà wọ́n ti sọ̀rọ̀ sí bàbá Tinubu débi pé wọ́n bójú bàbá jẹ́ ni o hmm. wọ́n ní èmi ló kàn tí bàbá ń pariwo pé mistake ni o pé ebi ló kàn ni o bẹ̀tà bá fẹ́ wò náà ó jẹ́ ká sọ. So nítorí wípé ńgbà tó sọ wọ́n sọ pé ẹgbẹ́ kínní wá èmi ló kàn àmọ́ bóyá ẹgbẹ́ oúnjẹ wá ló sọ pé èbí ló kàn bẹ́ẹ̀ sì lọ́wọ́ yìí àwọn Ìlọrin wọ́n ti bá wọn yí wọ́n ti bá bàbá yìí padà o wọ́n sọ pé èbí ló kàn ni bàbá ń pariwo hmm. ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí tá à ń sọ̀rọ̀ yìí àwọn ènìyàn sì wọ́n ti ń pariwo èbí bẹ́ẹ̀ ni àwọn èèyàn ti ń pariwo bíi a lot of people now débi pé olóko ò lè roko ariwo ebi ni gbogbo wọn ń pa báyìí àwọn èèyàn ti ń pariwo ebi even àwọn tó wà ní outside gan tó wà ní abroad wọ́n ń pariwo wọ́n lament wọ́n ń pariwo pé kò easy àwọn tó wà ń bẹ̀ ń pariwo pé kò easy àwa tá a wá wà nàìjíríà à ń pariwo pé ha ó le my people ṣe ẹ wá jáde kí ẹ wá gbọ́ ọ vietnam àwọn ìlọrin wọ́n ti ń lọ wọ́n ti ń bínú o ta ló sọ̀rọ̀ yìí àwọn Ìlọrin ti ń para wọ́n ti sọ̀rọ̀ wọ́n ti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí bàbá wọ́n ti ní pé kí bàbá ṣe kíni kí ó yá yára ẹ̀ brain èmi kọ́ ni mo sọ o hmm, ta ló sọ̀rọ̀ now Alhaji Labaika ló jáde o àwọn ló ni wọ́n sọ̀rọ̀ wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan débi pé hmm, ó le èmi kọ́ ni mo sọ ẹnu bàbá Alhaji Labaika lẹ ti gbọ́ o èmi kọ́ ni mo sọ o aláàjì jáde ni o làbáìkà wọ́n jáde wọ́n ní tí tí Tinubu ò bá fẹ́ ṣe kinní kan èmi kọ́ ni mo sọ o wọ́n ní gbogbo owó tí bàbá Tinubu ní lọ́wọ́ wípé wọn ò fi kọ́ mọ́ṣáláṣí wọ́n ní gbogbo ẹ̀ wípé gẹ́gẹ́ bí onímùsùlùmí àti ẹ̀mọ̀ bóyá mùsùlùmí ni wọ́n àbí kìrìsìtẹ́nì ìyẹn bàbá Tinubu wọ́n sọ wípé wọn ò fi kọ́ mọ́ṣáláṣí wípé kí wọ́n listen sí nǹkan tí àwọn ará ìlú bá ń sọ. Wípé kí wọ́n tẹ́tí sí nǹkan tí àwọn ará ìlú bá ń sọ nítorí wípé kí ni ebi pọ̀. Wọ́n sọ̀rọ̀ wọ́n sọ pé nítorí ebi, ebi pọ̀ ó kọjá díẹ̀. Ó kúrò ní wàsà, ó kúrò ní kékeré. Débi wípé bí gbogbo nǹkan ṣe wọ́n, wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀. Wọ́n ní ó kúrò ní díẹ̀. Wọ́n ní débi owó epo now tí àwọn kan bá fẹ́ ra epo gan, ìyẹn ní ilé epo, wọ́n sọ wípé, hmm, inú àwọn ò kí ń dùn." Èmi kọ́ ni mo sọ o. Wọ́n sọ pé inú àwọn ò kí ń dùn. Kódàkódà pé tí bá fẹ́ ra nǹkan fún àwọn ọmọ, wọ́n sọ pé bí ìrònú ló ṣe máa ń jẹ́ nítorí wípé ebi ń pọ̀. Iye owó ta fi ń ra nǹkan ẹyọ tẹ́lẹ̀ àti fi ń ra, ta fi ń ra nǹkan mẹ́ta tẹ́lẹ̀ àti fi ń ra nǹkan ẹyọ kan nísìnyí. Now, mọ̀ pé nígbà yẹn wọ́n jáde tán kódà wọ́n jáde tọmọtọmọ ni o wọ́n jáde láti wá contest láti wá dìbò fún bàbá nígbà yẹn tí wọ́n kódà wọ́n tún ṣe orin fún bàbá láti fi lè sọ wípé àwọn ló kàn ṣùgbọ́n náà ó dàbí pé Alhaji Labaika ti ń regret o wọ́n ti sọ pé ebi ló kàn báyìí nítorí wípé àwọn blame ara wọn wípé kò jẹ́ káwọn ṣerú ẹ̀ ẹ jáde kẹ́ ẹ wá gbọ́ ìròyìn yìí hmm, ìròyìn yìí le gan bàbá Alhaji Labakat sọ̀rọ̀ ó faraya ó bínú ó ní kí bàbá Tinubu ó gbọ́ nǹkan tí àwọn ará ìlú bá ń sọ ẹ̀yin èèyàn ṣe ti rí ìdí tá a fi sọ pé Yorùbá nation wà láfẹ́ ṣe rí ìdí tá a fi sọ pé ìjọ òmìnira ilẹ̀ Yorùbá ló ṣe kókó nítorí wípé a mọ̀ wípé òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó fún wa ẹ wo the way báwọn Fúlàní ṣe ń ṣe tó ṣe ń darí everything still yet kò sí ìtura níbẹ̀ làwa ṣe ń sọ fún yín pé òmìnira ilẹ̀ yorùbá òun la fẹ́ ẹ wọ èèyàn mi ẹ bá wa share ẹ like ẹ subscribe ẹ share ẹ jẹ́ kó lọ viral ẹ jẹ́ káwọn ènìyàn mọ̀ pé yorùbá nation náà ni ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹ jẹ́ kó lọ káàkiri sí gbogbo ọmọ yorùbá lórílẹ̀‐èdè wípé ìjà òmìnira ilẹ̀ yorùbá òun ló ṣe kókó sí wa ẹ wọ ẹ̀yin mi hmm, a máa fi ṣèdágbére nítorí pé àgbẹ̀ ò roko títì kó gbàgbé ilé bó pẹ́ bóyá onílé àrèlé o. Hmm. until this matter my people next time we dey use this opportunity to let you know say Yorùbá nation náà ni o no retreat no surrender la fi sọ pé ó dàbọ̀.